إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين معاشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún olúwa wa ajẹ́rìí ìjọkan ṣoṣo Allah àtọ̀rọ̀ àlékún ìkẹ́gẹ́ fún òjíṣẹ́ ńlá Muhammad salawatullah wa salamuhu alayhi àwọn aráalé àwọn sàhábà rẹ̀ àti gbogbo múmìnì múmìnà òdodo ẹ̀bẹ̀ olúwa kọ́mọ́sá ṣe àwa náà ní ẹrú sìn ìtẹ̀síwájú lórí tírà wa zadu almaade fi hadi khayri al-ibad للعلامة ابن القيم عليه رحمة الله tírà wa zadu almaade òun náà ni ìtẹ̀síwájú ọmọ wáyé lórí ẹ̀ létí adé. ibi tí a yìí òun náà ní faslun fi dawabihi sallallahu alayhi wa sallam àkórí tí ó fẹ́ sàlàyé àwọn dábàá òṣè ọlọ́run àwọn nǹkan gun rẹ̀ àwọn nǹkan gun tó ṣe ọlọ́run ọba ní èyí tí gùn nírìn àjò èyí tí gùn lójú ogun èyí tí gùn tí ó bá ní bùkátà adé yìí tí ètí ẹsẹ̀ nǹkan gúngùn náà bóyá èyí tí ń sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo tí ń jẹ́ dáàbà dáàbà dáàbà tó jẹ́ pé ó ṣe ọlọ́run òun ló ní ó jẹ́ mímọ̀ bẹ́ẹ̀ láàrin àwọn sọ̀hábà láàrin àwọn aráàlú pé ànábì ló lélẹ́yìí òun náà ni àkòrí tí olùmọ̀ wa tó tún fẹ́ ká mọ̀ lábẹ́ gbogbo tó ní ṣe pẹ̀lú òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam olùmọ̀ wa ní faminal khayr ẹ̀rí nínú ẹ̀sìn ẹ̀sìn lọ́kọ́kọ́ fi bẹ̀rẹ̀ wípé nínú ẹ̀sìn nínú ẹ̀sìn ànábì òun náà ni ẹ̀sìn táǹpè ní asakibu orúkọ rẹ̀ nù asakibu orúkọ ẹ̀sìn wọn nù. qila wa huwa awwalu farasin malakahu wọn lòun ni àkọ́kọ́ ẹ̀sìn táǹnàbì kọ́kọ́ ní yá ẹ̀sìn tó gbáwájú nínú àwọn ẹ̀sìn rẹ̀ ọ̀kan ni òun náà sì là kọ́kọ́. وكان اسمه عند الأعرابي الذي اشتراه منه بعشر عواق الضرس وني orúkọ ẹsìn yìí lọ́dọ̀ ẹni tá nábì kẹra olùkọ́ tí ń jẹ́ ti ẹni tó ní tẹ́lẹ̀ tó sọ ọ̀dọ̀ lárúbáwá kan ẹ̀rí àbàbáwó ni àrọ́bí lárúbáwá oko nínú àwọn túmọ̀ tó ṣe déédéé òun náà ní gbólóhùn yìí kẹlìmọ̀ àrọ́bí lárúbáwá oko náà ní jẹ́bẹ̀ lárúbáwá oko òun ni àwọn ará bádíà nínú àwọn lárúbáwá ó ní ìtọ́ lọ́dọ̀ àwọn onímọ̀ tí wọ́n pè yàn lárúbáwá oko lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn ìṣesí wọn yíyàtọ̀ sí tàwọn ìṣesí aráàlú ìsọ̀rọ̀ wọn yíyàtọ̀ ìgbésí ayé wọn yíyàtọ̀ ìbánilò wọn yíyàtọ̀ ìsẹ̀mí wọn ọ̀yàtọ̀ sí tàwọn ará gbòòrò gbólóhùn yìí nínú Al-Qur'an ó wá dáadáa. ẹ̀rí al-a'rab jamu al-a'rabini ó wà ní al-Qur'an tọ́lọ́n pé wọ́n ní ashaddu kufran wa nifaqa nínú suratu at-Tawbah qalatil a'rabu amanna qul lam tu'minu walakin qulu aslamna nínú suratu al-Hujurat. àtọwọ́gbẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn ààyè torúkọ yìí ti máa ń jẹ jáde àwọn lábáwọ̀ oko ẹ̀rọ àti sọ wọ́n ní tèsí wọ́n ní wá wọ́n ní bó ṣe wá rí káàkiri gbogbo ayé nù tó máa pèèyàn láàárọ̀ oko ẹ ti rí i pé ìṣesí kan bẹ̀ lára ẹ̀ tí ọjọ́ ti aráàlú nù. No wọn mọ ọ̀rọ̀ wọlé àìsọ wọn mọ wa wọlé yẹn éwù òun ló fà gbogbo àwọn occasion ní tìlábàwò kò tó bá dé báyìí àwọn náà sì máa ń wá rẹ̀gẹ̀dẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ sọ́dọ̀ ń ṣe ọlọ́run láti wá béèrè ọ̀rọ̀ ẹ̀sìn láti wá gba islam omi ọ pariwo pariwo muhammad ya muhammad gbogbo àwọn àyà míì tó sọ tọ́lọ́wọ́n bá fi wọ́n ìpè la taj'alu du'a ar-rasul ka du'a ba'dikum li ba'din ka du'a ba'dikum ba'dan ẹ má pè ànábì bẹ́ẹ̀ sì máa ń pèrè ayé àti ntọ́jọ́ bẹ́ẹ̀ láwọn àkíyèsí nígbà míì omi ọ̀wọ́ mọ́sálásí kọ́mọkébì kan láì tọ̀ sí wọn kàn wò pé ìtàn gbà mí yóò sì bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan lábáwá tọ́tọ̀ sí mọ́sálásí làgbà wò kó náà ni lábáwá mi ìjọ wọlé ìwọ mọ̀ọ́mọ̀ nu yín wọ́n ní mọ̀ọ́mọ̀ mo béèrè nínú jòkó wọ́n ṣe wá tawọ́ sí i kọ́dà Anas ibn Malik onígbà míì àwọn máa ń fẹ́ káwọn aróko wọn tẹ̀ wá torí pé tán bá wá wọ́n béèrè àwọn béèrè tó ṣe pé ará àgbòrò nílé béèrè irú ẹ̀ ìpè àmọ́ oṣù ọlọ́wọ́n sá fún wọn léṣe ìmọ̀ wú àwọn ni wọ́n wà torí ìbéèrè wọn àmọ́ àwọn sàǹfààní ń bẹ ẹ̀rí gẹ́gẹ́ bí ìjọ tí ọ̀kan wá wà béèrè pé rẹ Muhammad níjó tẹ làkìyàmọ̀ tó máa làkìyàmọ̀ níjó ni ó dé ànábì wa ní máa dá àdẹ́tàlá kí ni wọ́n pèsè dé má béèrè ọjọ́ tí nǹkan ṣẹlẹ̀ ìjọ ṣẹlẹ̀ ńjọ́ náà lọ́yọ̀ kó múra sí mọ́dà àdẹ́tàlàhà ìjọ oníkankan tó pèsè díjọ́ náà tọ̀ràn kan lọ́dọ̀ ọlọ́run kì í ná bá wa ìlú ni rárá mi ò ní kí mo wá rí ṣe àwọn ọmọ fẹ́ràn rẹ̀ mo sì fẹ́ràn Abubakar mo sì fẹ́ràn Umaru àwọn tó súnmọ́ pé mo fẹ́ràn yín púpọ̀ anabi ni alimaru ma'a man ahab gbogbo ẹni tó bá ti fẹ́ràn àwọn kan àwọn ọlọ́wọ́n dà pọ̀ máa ń jọ àkèyàmù ibi tọrọ yìí dùn mọ́ òun dó òun mọ̀ pé iṣẹ́ òun kéré sí Abubakar sí Umaru sáwọn kàǹkà sáadé àmúrin lẹ́lẹ́mì òun wípé òun nífẹ̀ẹ́ gbogbo àwọn ẹni rí wọ̀nyí sáadé náà nù anasi ni tó ń sọ òun ló mọ̀ pé àwọn ò tó nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ àwọn Abubakar Umaru àwọn kanka àmọ́ òun ràn kàn pé kọ́ lọ́nkọ́ torí pé àdìsí dùn mọ́ òun pé ànábì ní àlùmárù ó ahab gẹ́gẹ́ bí àwọn àǹfààní bí yẹn bá nífẹ̀ẹ́ àwọn ẹni rí kọ́dà bó jìnnà sí wọn ìfẹ́ yẹn torí tán jẹ́ ní rí ló fi nífẹ̀ẹ́ wọn nínú àánú ọlọ́run ni pé ọlọ́run dà pọ̀ mọ́ wọn ju àlùkìyàmọ́ anasi ní ọ̀rọ̀ yìí dùn mọ́ wọn ṣùgbọ́n ẹni tó béèrè ta níta ti ń lọ òun ni pé kẹlímà al-A'rabi ọkùnrin aróko tánàbì ti ra nǹkan yìí lọ́dọ̀ rẹ̀ anabi ra bi ashiri awaq ẹ̀rí awaq jamu awqiya òṣùwọ̀n tí wọ́n fi ń wọn gold nígbà míì náà ó máa ń jẹ́ òṣùwọ̀n fẹ́ńbọ̀ góòdì ni àbí fàdákà òṣùwọ̀n kan ní tàmá lóde òní ó sì ń bẹ̀rì sí wọ́n máa mẹ́jọ rẹ̀ pẹ̀lú gram wípé ó ṣe déédéé gram báyìí almuhim anabira ní mẹ́wàá àwa mẹ́wàá àwòkéyà pẹ̀lú òṣùwọ̀n kéèyàn ní gram góòdì báyìí ló fi rà lábáwá yìí orúkọ tó ń pẹ́ sìn yìí tẹ́lẹ̀ òun náà ní abdors orúkọ tí jẹ́ tẹ́lẹ̀ nù. wàkánà àgọ́rọ́ mọ́hájálá wọn lẹ́sìn yìí ẹ̀sìn tó ṣe pé iwájú ẹ̀ báyìí ó funfun ẹ̀ nítorí kan ròyìn ẹ̀sìn yìí báyìí nínú ẹwà tí ẹ̀sìn ní àwọn ẹ̀sìn tó bá jẹ́ àgọ́rọ́ ẹ̀rí eléyìí náà ọwọ́ nínú àwọn àdìsí ànábì sàṣẹ́lẹ̀ ìpè àwọn àjọ mi tẹ́fi dá wọn mọ̀ níjọ́ àlùkìyàmà òun náà ní ghurran muhajjali ẹ ti ra pẹ̀rẹ̀ bí wọ́n ṣe ojú wọn yóò ti hàn nígbà tí wọ́n forí kanlẹ̀ nígbà tí wọ́n sàlùwàlà àti gbogbo ìgbọ́n wọn bá a ti ń sinwọ́ yìí tá à ń ṣe àlùwàlà àpẹẹrẹ rẹ̀ yóò hàn nínú gbogbo àlùmọ́ọ̀ àlùmọ̀ nàbì ó fojú hàn gbogbo ẹni tí kí wákàtí márùn-ún àpẹẹrẹ wọn hàn níjọ́ àlùkìyàmà àti ìta ibi ibẹ̀ náà ibi ẹ̀sìn ìpìlẹ̀ alghur wa almuhajjal ibi ẹ̀sìn lọ́wọ́ iwájú ẹ̀sìn báyìí àtàwọn pátákó ọwọ́ ẹ̀sìn tọ́ àtẹ̀wékún rẹ̀ ẹ̀sìn yìí iwájú ẹ̀ ó hàn ní iṣẹ́ funfun bẹ́ẹ̀ làwọn oríkùn ẹ̀ tọ́lùkọ́lì ẹ̀mí kí ni ìtumọ̀ eléyìí ìyẹn ni pé ọwọ́ ẹ̀ tó máa nìkan wà tọ́lùk òun ò ní àdásà lọ́tọ̀ ó smooth ìyẹn ni pé àwọ̀ rẹ̀ gángan òun náà ni àwọ̀ ọwọ́ ẹ̀ nígbà míì ẹ̀sìn yóò ní kọ́lọ̀ bó ṣe ní kọ́lọ̀ gbogbo ara ibi ọwọ́ ẹ̀ méjèèjì níbi orúkún níbi ìgbọ́n àti orúkún méjèèjì ó yàtọ̀ ṣùgbọ́n mi bẹ orúkún ẹ̀ ò ní yàtọ̀ àti kí a pè ìgbọ́n yóò wà tọ́lùkọ̀lì ọwọ́ rẹ̀ yóò ṣe kí ni àwọ̀ tí ń bábọ̀ lára náà ni ó wà ń bẹ́ẹ̀ kọ́dà wọn a tún máa jẹ̀ràn irú ẹ̀sìn báyìí pé ìtúnjú fáìn ẹnu ẹsẹ̀ ni ó kàn yàtọ̀ ọwọ́ rẹ̀ náà àwọ̀ ara ni bí ẹ̀sìn yìí ṣe rí ni ẹ̀rí wọn ni sọlkọlìyẹmín kùmẹ́yì tán kọlọ̀ rẹ̀ nù kùmẹ́yì ó jọrú kọlọ̀ rọ́gìwáyì wọn ò ní wọn ń pè ní bóní lónìí ẹ̀rí bíi pupa kò tẹ́ náà marine. maro tɔ ɛhyɛ mu kuku pokwa eleyi tso tso ko ko ɛɛ tso dzidzɔ kɔfi kɔfɛ dzɔ kan bi kɔlɔ le tse li nu wa keyi la kane ha ni ɛsin yi na nyɔn ro yi o ɛsin namba wan yi wọn kɔ nan kpe ni anabi kpala orukɔ ti padà njɛ lɔdɔ anabi ni ataki awon kane ara dudu. eléyìí ọjẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀sìn tó ń ṣe ọlọ́run ọba ní. ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ wal-murtajaz ọ̀kan náà ń bẹ ẹ̀sìn mi náà tún bẹ orúkọ tiẹ̀ ní murtajaz wa kana ashhab tiẹ̀ nù òun bí kọ́lọ̀ eléérú kọ́lọ̀ eléérú lòun wa huwa alladhi shahida fihi Khuzaymatu ibn Thabit wọ́n lélẹ́yìí òun ni ẹ̀sìn tí Khuzaima ibn Thabit tó jẹ́rìí fànàbì ó jẹ́rìí kí ló fa ìjẹ́rìí yìí. ní ṣókí ọ̀kan náà wọn sàádé al-ansari al ibn Thabit náà wọn sàádé anabi ní Madina tó gbajúmọ̀ òun náà ni ọkùnrin yìí òun ló jẹ́rìí ànábì lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí kí ló fa ìjẹ́rìí kí ló sì bì í ní ṣókí lọ́gbàwá kan ọ̀fẹ́ ta ẹ̀sìn rẹ̀ ẹ̀kọ́ àwọn náà ni wọ́n sin nǹkan wọ́n ní àwọn kan báyìí ànábì wa bá sọ̀rọ̀ láàrin òun àti ànábì nìkan gbàtógún ẹ̀sìn yìí wá fẹ́ ta ẹ̀sìn yìí anábì ti wá bá sọ wọn ti wá àgírí èlé lọ́ọ́ta èyí báyìí ni anábì wọn wọlé lọ láti lọ mówó jáde nítorí kílábáwá yìí ṣe ni pé kó rárá tẹ̀lé kò fi dó lẹ́nu ọ̀nà pẹ̀tọ̀ máa ń mówó mi ẹ̀sìn rẹ̀ rè gbà tó ń ṣe ọlọ́run múra láti lọ́ọ́ mú owó jáde ìrìn rẹ̀ wá ń slow lẹ́yìn ìgbà tó ti àgírí àwọn kan máa rí ẹ máa ń wò yán yàn yàn pé a ẹ̀sìn yìí náà fà sọ fẹ́ tà ní ó ní bẹ́ẹ̀ ní títà ní àwọn èmi ọ̀rà ẹnìkan ní èlò lọ fẹ́ rà báyìí báyìí yusawwimuna ẹ máa ń gbé yìí lé ẹ gbé yìí lé nítorí agiri pẹ̀lú ń ṣe ọlọ́run bàtò ń gbé yìí lé yìí ẹnìkan máa fi owó kún ẹnìkan máa lóun tó fowó kún ẹnìkan máa lóun tó fowó kún ọ̀nà kan lélẹ́yìí nínú ọ̀nà tí yẹn fi tajà wọ́n yẹn jọ tí ọ̀rọ̀ bá débẹ̀ nídùn Umdatul Ahkam kìtàbù al-buyu' bí tá a ti lọ lọ́ba rí pé owó eléyìí pọ̀ ju owó tí ànábì fẹ́ ra lọ wọ́n bá ní mo gbà ọkàn gbà fún ẹni tí owó rẹ̀ pọ̀ jù nínú wọn ni. ọba ẹ̀ṣẹ̀hùn ayélujára náà so irú ẹ̀ ń lóde òní irú ọjà tó sì lálàáfíà ni kí n gbọ́jà kalẹ̀ báyìí wípé kò wúlẹ̀ ní sọ pé kan wá rà ni wọ́n fẹ́ rà èléyìí ní ten thousand ta ní ní rà mìíràn fifteen kọ́dọ̀ lè ju two thousand lọ but wọ́n sàn wọ́n sàn buyele nítorí ẹ di competition ẹ̀ka ní five hundred thousand àwọn òbí ọ̀dà tèmi wà bí one million kíntàn òun ní rárá three million ọjà two thousand wọ́n tó wọ́n sì máa ní ọyẹ́ ẹ̀ máa ń so kò ń so títí tí ó fi jẹ́ fẹ́ni tó ra ayẹ̀ yóò wà lóhùn gbà bẹ́ẹ̀ sì ni ẹ̀sìn yìí oṣù ọ̀wọ́n ti hàdí kò dẹ̀ tọ́ fún mùsùlùmí ọjà tẹ́ ẹ ti jọ dúnadúrà tẹ́ ẹ ti conclude.

ẹni tí mo tá a jọ ń sọ̀rọ̀ ní tóun sì lóye báyìí pé nǹkan kan tá a jọ sọ tí mo wọlé lọ kí n tó jáde òsì yí nǹkan mi padà ní ìwà kò sẹ́ni kankan bẹ́ẹ̀ láàrin òun àtànábì ni lẹ́yìn ìmọ̀ ọlọ́run sọ̀rọ̀ kíkà gbogbo nǹkan ànábì bá ní ah, ní baba alábọ́ ìbá ní tó bá kó mo tà fún mẹ́lẹ́rì rẹ wá ni ọkùnrin yìí bá dìde. Khuzaymatu ibn Thabit al-Ansari wípé o ti ta ẹ̀sìn yìí fún ṣẹlá Muhammad nígbà yẹn máa wò á ah, ọ wà ń bẹ̀ yìí ànábì bá ní sọ wà ń bẹ̀ yìí ànábì ní wà láàyè sí ń bẹ̀ àmọ́ ìwọ ń ṣe ọlọ́run à ah, ò lè láíláí ọ̀ parọ́ níbi wáyé ọ̀ parọ́ níbi ìbálò kò sí nǹkan kan tó láíláí ẹni náà àjókù rọ gbogbo bó ṣe wù kẹ́nu rẹ̀ mú tó wàláhì bó ṣe rí ni pé ṣé bó ti ó ti ra ń ṣe ọlọ́run ó sì ti rà á náà nù látijọ́ náà ló ń ṣe ọlọ́run ọba fi ní gbogbo ẹnikẹ́ni tí Khuzaimatu ibn Thabit tó bá fi jẹ́rìí fún ẹ má wọlé rí kejì mọ́ òun náà fi ń pè ní zu ash-shahadatayn kan sẹ́ẹ̀dì rẹ̀ ti tó ẹ̀rí méjì bẹ́ẹ̀ bá fẹ́ rajà ẹ fẹ́ ṣòwò ẹni agirimẹ́ǹtì kan nínú sẹ̀ríà fastashidu shahidayni min rijalikum ọlọ́wọ́n bá ní ẹ wá ẹlẹ́rìí méjì kún ọ jẹ́rìí sí àmọ́ ànábì ní exceptional case òun ni pé tí Khuzaima bá bẹ́ńbẹ́ ó ti tó mọ́ wẹ́lẹ́rìí kejì mọ́ ó ń ṣe ọlọ́run kan fún ní ẹwà yìí ó fún ní yìí òun ló fà á àwọn áwò wọ́n máa fi Khuzaima yìí wọ́n máa fi yàn gan wípé nínú gbogbo nínú àwọn náà tún ní ẹni tí ó ń ṣe ọlọ́run ọba fún ní ẹ̀rí kan èèyàn kan pẹ̀lú ẹ̀rí méjì níbi gbogbo òwò níbi gbogbo ohun tí èèyàn bá fẹ́ ṣe ó fi wá di mọ́ńkìbà ó fi di ọlá fún sàbẹ̀ yìí tẹ́ bá ti gbọ́ pé ta ni sàbẹ̀ èèyàn kan ṣoṣo tó sì dàbí èèyàn méjì níbi ìjẹ́rìí ní tó sì fà òun náà ní ibi tí a dé yìí wọ́n wúwa lẹ́dí ṣẹ́hìdá tí òun ní ẹ̀sìn ẹ̀sìn yìí náà ń pè ní almortajal ẹ̀sìn yẹn kó tó di pé ọwọ́ lábáwá jábọ̀ ni gbogbo àwọn yòókù náà bẹ́ẹ̀ náà sàdé wọ́n kàn rí i pé Khuzaima ó kàn gba opportunity ìjọ náà ló fi jẹ́ pé tó fi kú láyé tó bá ìjẹ́rìí fún kankan ń yí wẹ́lẹ́rìí kejì kí mọ́ torí òun náà wá ní ọ̀rọ̀ ká tún bẹ tó gbajúmọ̀ pẹ̀lú sàádé yìí laqad jā'akum rasulun min anfusikum ìgbà tí Abubakar tó ní ìgbà tí ghazwatu Mu'ta tó ṣẹlẹ̀ ẹ̀rí fil Yarmouk alimusailima sáfìlọ́ pa alimusailima alikazza musailima tolikazza táwọn sábẹ́ tó ní kó Kùránì jọ tó ní Zaid ibn Thabit ìwọ ni kò champion àwọn kọ́mítì yẹn gbà tí wọ́n ń kó alukur'ani jọ gbà tí umaru lọ bá abubakar tí wọ́n ń ṣe gbìyànjú yìí sáábì yìí ọ̀dọ̀ rẹ̀ náà ti rí لقد جاءكم رسول من أنفسكم عزيز إن درجة زيد بن ثابت ناو ṣùgbọ́n gbogbo ohun tí wọ́n rí kójọ yẹnyẹ ẹni tá tún rí lọ́dọ̀ rẹ̀ sọ̀rọ̀ pé alukurani èké sí lójú kan láyé wákà tán kọ́kọ́ kójọ òun náà tún ní ọ̀zẹ́yìn ibn Thabit inshallah ta'ala ríwáyé ládùúgbò lónìí ọ̀rọ̀ nípa àwọn ẹ̀sìn tó ń ṣe ńlá Muhammad tó ní méjì náà láti rí dáa kọ lónìí àtàkìwò wọlmọ̀tàjàl ìtẹ̀síwájú tó máa wà bí ìbínilá nínú àwọn ẹ̀sìn oṣù ọlọ́run wọlé ilmu indala allahumma salli wa sallim wa barik ala nabiyyina muhammad wa alihi wa sahbihi ajma'in allahumma inna nas'aluka hudak اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وارزقنا علما نافعا يا أرحم الراحمين اللهم عنا على ذكرك وشكرك وحسن عبادتك ربنا آتنا في الدنيا حسنة